فإذا قضيتم الصلاة فاذكروا الله قياما وقعودا فاذكروا الله قياما وقعودا وعلى جنوبكم فإذا طمأنتم فأقيموا الصلاة إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا أعوذ بالله من الشيطان الرجيم فإذا قضيتم الصلاة فاذكروا الله قياما فاذكروا الله قياما وقعودا وعلى جنوبكم فإذا اطمأننتم فأقيموا الصلاة إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا أعوذ بالله من الشيطان الرجيم فإذا قضيتم الصلاة فاذكروا الله قياما وقعودا فاذكروا الله قياما وقعودا وعلى جنوبكم فإذا طمأنتم فأقيموا الصلاة إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمة الله وبركاته السلام حمدا لربنا وشكرا له على توفيقي على هذه المحاضرة فنسأله سبحانه وتعالى أن يوفق الجميع لما يحب ويرضى فيما مضى دخلنا في باب الوتر ونتكلم عن مشروعية الوتر وهل الوتر واجب أو سنة مؤكدة لمداومة رسول الله صلى الله عليه وسلم عليه في الحضر والسفر وكيف كان يصليها على راحلته كما جاء هذا من حديث أبلا بن عمر رضي الله تعالى عنه وأرضاهما تنفسنا طويلا في هذا ثم تطرقنا إلى موضوع مهم ألا أن كل من صلى بالليل إما أن يصلي ثلاث ركعات ركعات أو خمس ركعات أو سبع ركعات أو تسع ركعات أو عشر ركعة, ركعة أو ثلاث عشرة ركعة متى ما كانت هذه الصلوات بسلام واحد وإن تكرر منه التشهد فإنما يقال له الوتر لذلك قال للعلم الوتر اسم لكل صلاة فرضية متصلة wa wọ́n lára àwọn èèyàn kan tí wọ́n ń sọ̀rọ̀ nípa wípé bí hálíkọ̀ ìṣe ń jẹ́ yorùbá pé kò jìkọ́ máa yé tó so pé ká changes lárúbáwá lójú náà kèfèrí kọ́ sọ ọ̀sẹ́ pa ni ẹ́ ìwà òhò àwọn tí wọ́n sọ bá àwọn ọ̀pọ̀ tó alhamdulillah jama'a àwọn oníwà faramọ́lára wá nìkan abúmùtádọ̀ ẹ mọ̀ dìtẹ̀ èdè ànábì ni. ọ̀kan nù ọmọ ìyàwó náà tó ní àwọn sọ̀rọ̀ wa wọ́n ní sẹ́yàn sẹ́sẹ̀ dé láti Misra ni ọ̀pọ̀ ni fọlọ́n tó sọ wá mùsùlùmí o atọrọ àlékún kí ọlọ́run àti gẹ̀rẹ̀ fárbi sallallahu alaihi wasallam ẹ̀ ń tọ́lọ́ ọba láti wà máa jẹ́ kẹ̀ fún gbogbo wa lọ́n bá ní sàlékún kí o bá ní sàlékún ọ̀la rẹ̀ àti ìrànṣọ́ àbá rẹ̀ jẹ́ àwọn ọ̀wà náà à ń bọ̀rọ̀ bọ̀ ó ti lọ lórí wítìrì wítìrì àwọn nǹkan kan bẹ tó sákọ̀rọ̀ ń bẹ tí ò yẹ kí á fò ká má sọ ṣé ṣáfíù àti wítìrì gangan ló wá nù ṣẹ̀rí nínú ṣẹ̀rí à tọ́jà pé nǹkan kan bẹ tí ń jẹ́ ṣáfíù tí wítìrì wá parí ẹ̀ tá a máa ní àfa ṣe ẹ̀ ti yan ṣáfíù àti kíni o àti wítìrì masala kan nìyẹn bákan náà táìmù wo ni wítìrù bẹ̀rẹ̀ táìmù wo ló sì parí masala kan nù bákan náà ẹnì tó bá jẹ́ pé kò yẹn wítìrù tí fájùrù bá fi yọ sáà máa san wítìrì padà àbí àìsàn padà tá a bá sì fẹ́ san padà táìmù là máa san ọ̀rọ̀ míì náà tún nù bákan náà ṣẹ́ríán ẹnikẹ́ni tó jẹ́ pé àtẹ́ẹ̀wọ̀ jẹ̀má ẹ̀dùn tọrọ lọ́n ìdásítàṣkálínà ṣe àmì ma àkúlùhù ردوني إلى تكرار ma qad sabaqa minni dhikruhu tí n bá ti sọ nǹkan kan tí ó bá ti clear wà lẹ́yìn tí n bá nífẹ̀ẹ́ jù lẹ́yìn tó bá ra náwó pé ibi tẹ́ ẹ sọ rẹ̀ tuntun sọ. hada afdol torí tá a bá jẹ́ pé n tí òye wa nú ẹ̀sìn wa là ń jọ ń kọ́ra wa ẹn tí wọ́n ń ṣàlàyé yìí tá a bá wá sì gbọ́ kò ní dá kálọ̀rì gbé bẹ́ẹ̀ lómi n tá a bẹ́ẹ̀ sì gbọ́ tá a fẹ́ fi lọ gbé bẹ́ẹ̀ lómi ọ̀nà wo la gbàgbé kalẹ̀ fẹ́ lómi ohun tí èèmọ̀ ń tà sí gbọ́ nígbèpé ń tà fẹ́ lọ gbé báyàn gan àgbọ́yé ooo o ó kọkàn ni fún gbogbo òrùn tó bá ti ń jẹ́ àso tó sì so pọ̀ kí n túmọ̀ ọ̀rọ̀ yẹn ẹnikẹ́ni. tọ́ba kí bákan náà sì ń bọ̀ lórí wípé wítìrì só lè jẹ́ rọ́kíà kan kí sì ni dẹ̀lílù lórí rẹ̀ alwítìrì gbogbo òrùn tọ́ba ti ń jẹ́ àso ìbá wàásó mára wọn kọjẹyọ kan lọ kọ́sàtì lọ rèé parí sí nǹkan tí kí ni o títú òpin ìdán ojú tánàbí wa máa fi kí pọ̀ sallallahu alaihi wasallam walakin qabla hadha adúró lórí hadithu kan ní ìjẹjọ hadithu èèyàn méjì péré onímọ̀kànfẹ́ bilére àkọ́kọ́ hadithu ti adúró lórí ẹ̀ níjẹjọ yìí tánàbí ka mẹ́rin fún àwọn ilé tó jẹ́ pé gíláàsì ni wọ́n fi kọ́ ilé yẹn lálìjẹ̀ náà bí wọ́n bá ti rínú ẹ̀ láti ta wọ́n máa rí tẹ̀ náà láti ní láti bo láti inú ta lẹ́ńtọ́ gbàdí ìfìwánú àwọn sọ̀hábà naam naam eh? بارك الله فيك أفما سيدني أبو مالك الأشعري بارك الله فيك وعليك وأكثر الله سبحانه وتعالى لنا من أمثالك kí ni nǹkan mẹ́rẹ̀ẹ̀rin tánàbí wà á kà kí ẹ ṣe lọ́wọ́ akẹ́nìkan kan sọ̀kan mẹ́rẹ̀ẹ̀rin ní yorùbá ṣùgbọ́n kọ́ má jẹ báyìí kọ́ jẹ báyìí naam. naam abúburútàbọ̀ alhamdulillah naam ẹ̀tọ́ ni o bá nàbí ṣètò kọ́mọ́dà bẹ̀ ń pẹ́ yíyáró ànàbí padà ṣé bá nàbí ṣètò náà àwọn wo ni a ní gúrúfà yẹn àwọn wo ni a ní gúrọ́fù yẹn jọmọ asanabi dakọ àwẹ̀ tọ mande àti tọzi ṣé n pèyàn fúnra mi naam abu na'im barakallahu fiik barakallahu fiik. kí ọmọ sálámẹ́sì mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ kò sí ń bẹ́ kò sí ń bẹ́ kò sí ń bẹ́ ẹ́ barakallahu fik kí ọmọ yẹn náà fi làárọ̀ òrùka yẹn sùn alákọ̀ọ́kọ́ gangan la wàá ibẹ̀ láì ti pẹ́ díẹ̀ ẹ ẹ ẹ ẹnu rẹ̀ sí kíni o tọdà tó tutù liman alánàlíkàlámà ọ̀dà àwa bọ́ sí tẹ̀fsírì ni. anabi sallallahu alaihi wasallam nínú hadithu abdullahi bin umar radiyallahu ta'ala anuma wardahuma anna rajulan sa'ala an-nabiyya sallallahu alayhi wa sallam an salati al-layl ẹnìkan wá bá nabi sallallahu alayhi pé irun òru bó la máa kí i ó ń ṣe ọlọ́run wa ní sọ̀látù láìlì mẹ́fínà mẹ́fínà fáìdà kọ́ṣíyà áhàdùkúmù ṣubúhà fàlìyàrùkà àrọ́kì àtàwọn wáhídàtàn tútìrùlàhù má kọ̀dìsọ́lá irun òru méjì méjì ó là máa kìí ṣùgbọ́n tẹ́ ẹ bá ń kírun òru lọ méjì méjì fàyídà khashiya ahadukum subha tẹ́nì kọ̀ọ̀kan yín bá ń bẹ̀rù pé kálífàjárì ọmọ yọmọ ń lọ́wọ́ fàlìyárùkà rọ́kì àtàwọn wáhídàtàn kọ́yà àyàn rákà kan tó pé rákà kan tó bá yẹn yìí tútírù làwù má kọ̀dì sọ́là òní ọ̀wà parí ń tó ti kí fún un tí ó jẹ́ ń tó ti kí ṣáájú. na-ekwesa mkpe tutu tutu tutu tutu ní nkíbọ̀ hadithi wa kẹnu àkọ́kọ́ nínú hadithi a rí wípé witiri náà tí a balara àwọn àrùn òru oníkíni o oní witiri wa agba àbá àgbà náà nítorí wípé àyíyan witiri ní kíni o lọ́sàn-án salatu layli mathna mathna ìdán ajẹ́ wípé oríire tá a kọ́kọ́ ṣe béèyàn báyìí láti oríire tá a kọ́kọ́ ṣe ni wípé amọ̀tẹ́mù ti wítìrì bẹ̀rẹ̀ ala qawli jumhur al-ilm ba'da maghibi shafaq barasalatul isha tá a bá ti kí sọ̀látùlì ìṣá ìtàn pẹ̀lú pé ìṣá ìmá wọlé tí ṣáfàkù àwòrò pápá náà bá ti wọlé tán látàsìkò ṣáyìn yẹn tó bá ti wọlé tán ó ní kíni o òun ni a ti bọ́ sí àsìkò tá a lè máa yan náà fílà òru jàmáà wàláyìn tí wọ́n fẹ́ ká sí lẹ́nì ni pé ká máa sọ̀rọ̀ yìí kó máa kílíà ńkọ̀ọ̀kan ní kọ̀ọ̀kan lábẹ́ ọ̀rọ̀ yìí ẹnikẹ́ni tọ́ba yẹ dìde ń táìmù yìí fajiru yọ̀ bi five twenty five five twenty six tọ́ba yẹ dìde ní five eighteen ọgbà wòsàn lọ ó dìde ní five eighteen ọwọ́ àyànrá kàkan witron ó ń tọ̀ wọ́n kọ́ wípé nínú ẹni tó kírun ni. mọ̀ ń bọ̀ o asan sọ pé mathna mathna fa wítìrì náà ń bẹ́nu kíni o irun òru èntó sì kéré jù ní wítìrì àbọ̀nbí o náà o náà lẹ́yọ kan ìdán àsìkò wítìrì ṣètùmọ̀ ń ta agbọ́ ẹni ìsìn wípé ó ti bẹ̀rẹ̀ tí àwòrán pápá bá ti ṣe kíni o tọ́ba ti wọlé àbí nǹkan méjìlá máa kó papọ̀ tí àwòrán pápá bá ti wọlé tá a sì ti kíṣà ìtàn kí ló jẹ́ aṣọ bẹ́ẹ̀ masala ẹnìkan wọ masalasi lẹ́yìn ìgbà tí magibu shafak tó ṣẹlẹ̀ tí àwòrán pápá ti wọlé ọba kíṣà ń gbọ́ kíṣà ìtàn àlùwàlá rẹ̀ wá já o ti ṣáyé o ọwọ́ atọ ọlọ́tọ́lá ọ̀la ṣe ọ padà wà kí wítìr kí ó ti sọ pé ọ padà wà kí ṣáfì àti wítìr à ń bọ̀ ọ padà kí wítìr nígbà òkí wítìr tán ọ sálámà tọ̀ lọ́ba náà ti wí pé òun tọ̀ gan kóhun ò tó wọ mọ́sálásí lálákọ̀ọ́kọ́ kọ́ sàlùwàlà fún ṣáì naam ẹnìkan nu àbọ̀n afẹ́ sọ̀dájọ́ rẹ̀ ẹnìkan tiẹ̀ òun ó rò pé òun lálùwàlà lọ́ba kí ìṣáì àti ṣáfù papọ̀ ìṣá àti wítírì òkì nígbà òkì tán ọwọ́ arántí pé wọ́n mọ̀ lálùwàlà ó ti kí méjèèjì tán ẹni àkọ́kọ́ yìí sẹ́ẹ̀mọ̀ wípé wítírù rẹ̀ ó kí pẹ̀lú mímára iṣẹ́ rẹ̀ inókí pẹ̀lú àìlàlálùwàlà ní ojú kejì méjèèjì ló ti ẹ̀ o àìlàlúwàlà ṣé méjèèjì náà ni ó ti máa kí ṣáì tí ó ti máa kí wítìrì papọ̀ àbí ń bi ojú àkọ́kọ́ nígbà pé wítìrì rẹ̀ ó ti kí o nínú mara tó sì kí lásìkò tó yẹ kí náà àbí kọ́ máa wá lẹ́yìn ìṣáì naam séèyàn lè kí wítìrì ṣáájú ìṣáì naam ìdán ajẹ́ pé ìyàtọ̀ ń bẹ láàrin ká sọ wípé tẹ́mù lásìkò wítìrì o ó ní tí àwòrán kókó wá ti wọ̀ ni wọ́n wá bí àfá kejì à ó ní tí àwòrán bá ti wọ̀ tá sì ti kí ìṣáìtàn jẹ́mọ́ ìwòlẹ̀ máàkì ní méjèèjì náà bọ́ọ̀rùn pápá bá wá 804 805 ní ìsìn ìṣá ele ilé ọ̀wà àti ìkí ìṣá ìtì ẹ̀ tí è dá agoko òru ǹjẹ́ ó lè ti kí wítìrì ṣáájú àsìkò ń pẹ́ àà ẹbí ìṣá ìsì tún benta náà náà ìdá bàbá ẹni takọ́kọ́ yìí nígbò tọ́lùwà láṣẹ padà yọ́ padà kí wítìrà bí òní kí náà jama'a dani abi ti ń dàrú yọ́ padà sí kí ni o yọ́ padà kí ṣe bí yọ padà kí àbí oníkí naam وجاء في السنن من حديث طلق amsisan sọ wípé láwìtìrọ́ ní fi laylatin wahida ẹ gbọ́dọ̀ kí wírítì méjì pọ̀ lóru kan náà à ń bọ̀ lórí eléyìí

naam jama'a ìyàtọ̀ wá ní ń bẹ láàrin tahajjud qiyamul layli at-tarawih àti wítírì sẹ́rù kankan náà ni gbogbo wọn àbọ̀tọ̀ọ̀tọ̀ ni wọn nígbà yẹ ń parí kìí àmúlẹ́lì mi kí wọ́n mú jìrì wá ṣe yàn lè sọ bẹ́ẹ̀ tí wọ́n fàrọ̀kọ́ àfà ẹjọ́ já ṣe tààrọ̀ wí wa tán kó tó bá mú kìí àmúlẹ́lì wá ẹjọ́ parí tààjúrù tàná ká tó mú kí ni wá o kìí àmúlẹ́lì التراويح tahajud qiyam al-layl nǹkan kan mẹ́tẹ̀ẹ̀ta tahajud ìrun tá a dó orun mọ́jú tá n kí fọ́lọ̀ sọ̀tara qiyam al-layl ìrun tá n dúó kí fọ́lọ̀ lóru at-tarawih ìrun tá n kí fọ́lọ̀ sọ̀tara lóru tí gúngún rẹ̀ àti kéwútà nǹkan ń bẹ tọ́gba ká máa sinmi ká tó kí tán naam wítìr alẹ́pọ̀ náà ní kìyàmù lẹ́yìlì ó ìsúlẹ̀ máa dájẹ́ wítìr nítorí pégbà náà ń ṣẹlẹ̀ òru ó clear wítìrì táwọn sọ̀rọ̀ rẹ̀ nígbà tí ẹgbẹ́ sam léèrè ẹ máa wè mọ́ wàláì ànàbí òjìṣẹ́ ọlọ́ni ẹn tó bí ànàbí léèrè rìwáyà mi ìgbé wá pé orí mímbàr làbí wà ń dọ́nà wípé mo ń ànàbí sàsà bó o ní irun òru náà irun òru ànàbí wá ní irun òru túùtù túùtù túùtù túùtù tẹ́nì kọ̀ọ̀kan yín bá wá ń bẹ̀rù kí fájírọ̀ máa yọ ọmọ lọ kọ́ yá fi wítìrí kankan ni o kó fi parí rẹ̀ ìdán tá a bá fẹ́ fọ̀rọ̀ kọ́ tá a fẹ́ sòpinya láàrin kìyàmù láìlì àti wítìrì tá a bá ti ń kí irun òru tú tá n sálámà tú tá n sálámà kìyàmù láìlì là ń wá fẹ́ parí rẹ̀ àbáwà kí mẹ́ta lójú méjì tá a gbà sọ yìí wítìrì nu àbáwà kí márùn sí wítìrì nu anabi sallallahu alaihi wasallam nínú àdífì àwa aisha ó lé ń sọ̀rọ̀ sọ̀rọ̀ sallam ìgbà míì ń bẹ tó bá dìde lóru yóò máa wá kírun ní méjì méjì méjì méjì méjì tọ́bọ̀ wá kí bá ń dórí mẹ́jọ yọ wà jókò yọ ma yìn lọ́n yọ ma gbé ńláńkẹ́ kọ̀ wà ní sálámà yọ wà dìde yọ wà kẹyọ kan ìgbà mí bẹ yóò dìde yọ wà kí márùn salawatullahi wa salamu alayhi ìgbà mi bẹ yóò sì dìde báwọn yóò kì mẹ́ta ìgbàkígbà tá a bá fẹ́ mọ ìyàtọ̀ láàrin pé mo ń ṣe kìyàmù lẹ́yìnlẹ́ o mo fàrọ́kọ̀ òun àti wítírù o wítírù ni gbogbo òrùn tẹ́ ẹ bá ń kí lọ tọ́ wá ń kú òníra kàkan mẹ́ta márùn-ún méje mẹ́sàn-án tẹ́ ẹ bá ti ń sọ gbogbo tẹ́ ń kí yẹn tẹ́ ń wọ́ ọlọ́bá ń wọ́ ọlọ́bá ń ìyókù ìbá máa pọ̀ ń bẹ́ tọ́bẹ̀ jẹ́ pé sálámà kẹlẹ́ ti parí gbogbo ẹ̀ wítìrì lẹ́ǹsẹ̀ ń ibi à ń lọ́nu ṣe ń túmẹ̀ wí oyè wà gbẹ́dọ́ tí à bá dìde lóru tí yan náfìlà rákà méjì tí sì sálámà rákà méjì tí ń sálámà rákà méjì tí ń sálámà rákà méjì tí ń sálámà kí ni ń ṣeun qiyamul layl tọ́bọ̀ wá padà mẹ́yọ kan wá kí ló ṣeun wítìrì tọ́bọ̀ padà kí mẹ́ta ojókòó bọ̀t kọ̀sálámà ọwádìí ó kí méjì ojókòó kọ̀sálámà ọwọ́ àdìde ó kẹ́lẹ̀ kí ló padà ṣe ó sì kọ́kọ́ kí bíi mẹ́jọ tẹ́lẹ̀ túùtù túùtù kí ló ṣe ó kí kí amúlẹ́lì ní kíni o rákà mẹ́jọ ó fi wítìrì ẹ̀ sí kíni o bó tiẹ̀ ṣe dìde lórun tiẹ̀ ó kí rákà méjì ó jókòó kọ̀sálámà ó tún dìde padà ó ti kíráká méjì kò tó sálámà ìjókòó ẹ̀ ti mélòó ó tún kíráká méjì kò tó sálámà ó di mẹ́jọ ọ wá kí ẹyọ kẹ so ti ń clear irun wítìrì tàwa ń wí ṣé dandan ni kíráká méjì ó ṣáájú ẹ̀ ní tó bá sì jẹ́ méjì ṣáfù la máa ń pè hálà àbúdà lilimutiri anyeshfa ala witirihi bi rọ́kì àtẹ́yìnì ṣé dandan dandan witiri jama in ti ń jẹ́ ṣáfù àti witiri ẹgbàmú inú madhabu malikiya lọ wa. جاء في الصحيح من حديث أبا بن عمر رضي الله تعالى عنهما وأرضاهما أن رجل صلى الله عليه وسلم سر صلى الله عليه وسلم من صلاة الليل فقال صلاة الليل مثنى مثنى imam maliki nígbà tí ẹ ní ibi ànábì lérè pé irú òru ńkọ́ ànábì ní méjì méjì fàyídà khashiya ahadukum subha tẹ́nì kọ̀ọ̀kan nígbà tí wọ́n ń bẹ̀rù kí alifajari ọmọ yọmọ lọ fàlìyàrùkà rọ́kìyàtà wáhìdàtàn tútìrùláhù máa kọ̀dìsọ́la kọ́ wá múrákẹ́ ẹ̀yọ kan wá kéèyàn ọ̀ máa jẹ́ wútì lórí ntókí tó bá pè nǹkan kan ò ní máa ṣáájú tẹ́lẹ̀ ní méjì méjì ni ànàbí ò ní sọ pé kó mú kan wá kó fi parí ní tọ́ba kíẹ́yìn síbi fẹ́ ń bá bẹ̀rẹ̀ ẹ̀ bá ní. kò clear jẹ́mọ́ ẹ̀ sọ pé kò clear. abẹ́ àmì lérè pe irun òrùsẹ́ wàlẹ́ àní àmàsáìlù kan bẹ tọ́ sákọ̀rọ̀ tá a fẹ́ túlé ní o ká máa mọ́ kọ́ máa wá jẹ́ pé orí foundation ẹ̀rọ̀ fọ̀ orí kí ni o lamalé irun oruse ànábì ni ma kí méjì meji meji meji gbọ́dọ̀ méjì méjì ìjẹ́ arímọ sálámà ń bi méjì méjì mẹ́ náà sáré mẹ́ àrí ń bẹ́ ojú méjì lò nínú tá a bá wá ń sálámà bí méjì méjì méjì kí là ń kí rọrùn bá a bá wá ń jókòó tá a máa sálámà bí méjì méjì méjì kí là ń ṣe o. ẹ ẹ à ń ibi tá a dé náà nù pé ṣé nǹkan kan bẹ tí ń jẹ́ ṣáfíù tó yẹ pé dandan ni tọ́gbọ́dọ̀ ṣáájú wítírì ibi afẹ́ túnú tẹ́ bá ti wá ń kí méjì méjì méjì méjì fáyidà ọ̀fà ahadukumu ẹ̀ eh, fáyidà ọ̀ṣàdukumu subah tẹ́lẹ̀ kọ̀ọ̀kan bá ti ń bẹ̀rù kí alifajara mayọlọ fàlìyàrùkà rọ́kì àtàn wáhídàtàn kọ́yà wá kíraka kan tútìrù làwù máa kọ̀ dì sọ́la kọjá pé raka òní ọ̀wà jẹ́ wítìrì lórí tó ti kí Imam Maliki ní gbólóhùn tánàbí sọ pé yóò wà jẹ́ wítìrì lórí tó ti kí àṣẹ nǹkan kan bẹ̀tọ́ gbọ́dọ̀ ṣáájú wítìrì yóò máa jẹ́ ṣáfún ṣùgbọ́n pánàbí sọ fún wa wípé ishfawu kọ́bílà ń túùtìrù kò wí o ẹ kọ́ kí méjì kan náà ti ń pè ń ṣáfíù torí tó bá yẹ kó bá rí bẹ́ẹ̀ mọ́ndíàbù Maliki yà tó bá yẹ kó àbá gbọ́yé tó ń tẹ́ ń sọ lọ́dọ̀ wa ń bì á ní gbàmú ní raka mẹ́ta nítorí pé mọ́síná mọ́síná mọ́síná tánà bí wí kí ló tà máa sọ wí fáwọn èèyàn wípé gbogbo ń tọ́ ọba ti kí o ní tú tú tú tú tú ṣáfù ni ọmọ jẹ́ lójú méjì ojú àkọ́kọ́ nínú ọkọ̀ nǹkan méjì ṣáfù la máa pè bí bá ń sálámà ń bẹ náà tí ń pè òru ṣáfù náà la máa bá pè bí ọba sálámà torí ipò tiẹ̀ ti ń jẹ́ méjì méjì méjì ń kí ni ọ jẹ́ ìwọlọ́wọ́ súnmẹ́rò gba ìmáàmù máàlìkì ẹlẹ́ẹ̀kejì ló súnmọ́ ń kí méjì méjì méjì tí ọ sálámà torí tẹ́lẹ̀ mi sọ náà nu ọwọ́ àfi ẹyọ kẹsẹ́ kí ni o ọfẹ ẹyọ kan parí rẹ̀ kápẹ́ tí mo máàlìkì náà ń wí náà nu kí ló fàtà wà ń kí sáfì ń tu tá a wá máa palẹ̀ lórí tápá abágbọ́yé ooo abu mar akwai soye oye díẹ̀ baba olómi ìdùnnú soye alhamdulillah ọlọ́run jẹ́ múnu káwọ́sọ́rọ̀ ànàbí inshallah tààrà fẹ́ mú bí haudu na'am tí wọ́n bá sọ̀rọ̀ àpò ọlọ́run jẹ́ múnú haudu anabi, ọlọ́run jẹ́ múnú kawtharu ànàbí èwo ló yẹ kí yóò sáré mújú méjèèjì bóyá kí n clear rẹ̀ haudu a ti mú ká tó wà lìjẹ̀nà kawtharu inú àlìjẹ̀nà ló ń wà ọ̀dà sẹ́nìkan bẹ tí ó múnú نعم لا إله إلا الله إذن ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà lọ bí pé kèé sí nǹkankan tó jẹ́ dandan lórí wítìrì tá a bá fẹ́ kí pé kí ṣáfù ọ̀ máa pa kọ́ máa rẹ̀ nítorí kíni nítorí wípé a lè ṣe kíni o a lè yan wítìrì wa tí ọjọ́ pẹ̀ ẹyọ oró kan tí nǹkan kò ní ṣáájú ẹ̀ alẹ́sẹ́kíní o jẹ́mọ́ ìbéèrè ọwà wá pé tẹ́ ẹ bá láàlẹ́ yẹyọ kan tí méjì ò ní ìṣáájú ẹ̀ ṣé fẹ́ ń bá pẹ́ jí àbẹ́ ń fẹ́ yẹn lẹ́yìn àìṣáyìí naam naam méjèèjì àtọ́báwù ẹ̀ ń bá pẹ́ jí ni. jama'a ṣé ẹ mọ̀ pé ànábì sallallahu alaihi wasallam a máa yan náà fìlà àràkà méjì lẹ́yìn kíni o lẹ́yìn ìṣáì a sì máa yan mẹ́rin gbà mí rákà méjì sí ni ẹ̀yìn kí ló ṣẹlẹ̀ ẹ̀yìn ìṣáì bí ẹ̀ bá wá padà dìde lóru tó wá kírákẹ́ ẹyọ kan ọ lẹ́sẹ̀ àbíkọ́ lẹ́sẹ̀ naam. kò lẹ́sẹ̀ àkọ́kọ́ arínú àwọn àfáà salaf gẹ́gẹ́ bí àfáà wa Sa'id ibn Musayyab rahimahullah tọ́jẹ́ wípé wọ́n kà sí wọn lọ́rùn ó sì fi pé 50 years tọ́jẹ́ wípé aluwala ìṣá ìwọn ìní àfi ń kásùnbà eléyìí èyí sọ̀rọ̀ àwọn ẹni rẹ o ọ̀rọ̀ àwọn ẹni rẹ sì ni mo pẹ́ ti mọ Yorùbá tí mo ń sọ kìí sọ̀rọ̀ tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ tí ò nídìí o ẹnìkan bá ní sọ̀rọ̀ mbẹ́njó ni ó ní nínú hadith Shehu Ibrahim afa kí ni ẹ fẹ́ gbà nù gbólóǹtẹ̀wìn pé nù hadith Shehu Ibrahim ẹ oríṣi bá a ti gbọ́dọ̀ náà aṣáájú pé n tẹ́ ń pè ládìsì náà lọ̀rọ̀ nínú urufunu ṣẹ̀ríà tó o bá ti dojúkọ umar tó o bá ti sọ pé fil ọ̀rọ̀ tálámà tá tó bá ti jọ́rọ̀ tí èyí bá ti sọ̀rọ̀ ẹ̀sìn mọ́ tọ́ba yá tẹ́ ẹ̀ bá tètè gíyan lọ́wọ́ eléyìí ọba tó yàtọ̀ pa nínú àdìsí Maulana kìnnì kan gbogbo yà á dàrú mọ́ra wọn a wà ní mẹ́ntánà bí wí mọ́ a ní mẹ́ntítì náà wí mọ́ wọn ni kí wọn lóun ti gbọ́ lẹ́nu àwọn aṣáájú wípé àdìsí ọ̀rọ̀ náà nìjẹ́ bẹ́ẹ̀ ṣé bí wọ́n ṣe máa ń lo ọ̀rọ̀ nù ṣẹ̀ríà nù naam jama'a sallallahu alayhi wa sallam ọlọ́run jọ járe bá ní sàlékún kẹ fún ẹ wo túmọ̀ àdúrà bá ní lékún kẹ rẹ̀ bá ní lékún ọlá rẹ̀ ǹjẹ́ ní ọ̀kan máa se fún bàbá wa bá ṣe láìkí wọn tó ń ta la máa ṣe yìí fún tá a bá sì rẹ̀ nìkan bí àmọ́ màlìkì ń kẹ́kọ̀ọ́ sásùn tí ẹ bá ṣe pé nu wa bá dùn pọ̀ radiyallahu arda kèé ṣe sí òòjọ́ kọ́sọ́pá àwọn sálàfù àtàwọn nǹkan tí wọ́n bá sáábà táwọn nǹkan fìrí bá ń tọ́pọ̀lọpọ̀ nǹkan òfin dàrú anabi sallallahu alayhi wa sallam ọwọ́ anitẹ́ni kọ̀ọ̀kan yín bá ti ń bẹ̀rù yíyọ alifajari falyarka rọ́kẹ́ àtàwọn wáhídàtàn tútìrù lahu ma qad salla yọ padà máa jẹ́ ní tí ó parí in tó ti kí ṣáájú fún anábì sallallahu alaihi wasallam àwọn tí ó ń súnmọ́ jù ó náà ni àwọn khalifa mẹ́rẹ̀ẹ̀rin wọ́n súnmọ́ àwọn pọ̀ níwọ̀n tí a súnmọ́ àbí ìpọ̀ ni àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí ntí ń rí kọ́ọ́lẹ̀ nípa àṣesí wọn jù fásùnbà ò ní wípé wọ́n sábà máa yan wítìrì ẹyọ kan abubakar umar uthman ali ẹyọ kan ní wọ́n sábà máa ń ṣe kí ni o ní wọ́n sábà máa ń yàn jàmáà àti ẹ̀yán balẹ̀ ẹyọ kan wọ́n máa ń yàn ó máa pọ̀ nínú ọ̀run wọn yọ kọ̀kọ́ tako làákẹ́ yìí pé sáwọn òjì lóru bí ẹsẹ̀ súnmọ́ ń sọ ọlọ́run tó yìí tá a sì gbọ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn yìí náà ẹni tó nífẹ̀ẹ́ ìbáadà pọ̀ ni wọn jàmáà jíjí lóru láti máa yẹn náà fílà nǹkan tó mà dáa pọ̀ mà ní o kọ́dà ní sọ pé dáàbò sọ̀lìhìn ọ̀nà àwọn ẹni retí hàn ti lọ sáájú nù àwọn náà kà máa tọ̀ wàjẹ́ àfisúnà dàm tìrìmìdì min hadithi amur ibn abasha àníbi sọ̀rọ̀ sáà sọ wípé akọrọ̀bù ma yakunu rọ́bù min abudihi fi jawfi layli al-akhir ìgbà tí ọ̀sọ̀tà tó súnmẹ́rú ẹ̀jù ó ní ìdákẹ́ta àgbẹ̀yìn òru ìgbà tó lọ́n súnmẹ́rú ẹ̀jù náà fa inistatata an takuna mimman yadhkuru Allah mimman yaqumu fi tilka sa'a fatakun tó bá rí wípé kó wà nuru àwọn èyàn báyìí tọ́lọ̀ wọn sùnmọ́jú lásìkò ọ̀yá máa dìde kọ ọmọ yànà fílà ṣùgbọ́n bí kí ní ìṣe kẹnú tó yìí àwọn èèyàn kan ń bẹ tó jẹ́ wípé nǹkan kan lè ṣẹlẹ̀ sí wọn tó wá jẹ́ pé nǹkan kò ní máa mú wọn yẹn náà fílàmà tí wọ́n sì máa ní ládá inú wọn lẹ́n tó bá ti di amirul mu'minin aláṣẹ gbogbo mu'mini tó jẹ́ pé tọ̀sán tóoru ìntọ́sẹ̀lẹ̀ ìsókótó wọn kò wá bá amirul mu'mini gidi ni mà ń sọ o ìsọ pé sùtọ́ yìí sá amirul mu'mini gidi o ọlọ́wọ́ tó wá sí yóò tún wọn náà sí o amirul mu'minin ooo sẹ́ẹ̀mà pa ti sọ̀nà tí yàn lè gbàdí àmírù mùmìnì àwọn ọ̀nà míì ń bẹ tẹ́ pé ẹ̀sà dalé o kí wà lọ́ọ̀mọ́ sẹlẹ̀ o ń bẹ sẹ́ẹ̀mà pé ń bẹ sọ́yánṣà ti débẹ̀ àwọn náà ni kámẹ́tì kọ̀wárìjì ṣùgbọ́n tí wọ́n bá ní ẹtú lọ túbọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn kì í pé nǹkan yí hàn náà kọ́dà ó lè jẹ́ mùsì bẹ́ẹ̀ dagan ní ọyàn wọn bẹ́ẹ̀ ṣùgbọ́n láti bílà fi pa ẹnu àwa mùsùlùmí pọ̀ àwa àdáàlẹ̀ ìgbìyànjú ní tábàlẹ̀ máa fi túnṣe àwa máa túnṣe torí nǹkan méjì kan tọ́jọ́ wípé wà rẹ̀ ọmọ tán lẹ́mìí gbà mí àti lórí èèyàn ó sì lè mọ́tàn lórí èèyàn gbogbo aburú tàṣáájú bá ń a dáalé a pa pe àkíyèsí wọn sí ní gbogbo ọ̀nà tá a bá gbàlagbára lè débi pé wọn ò sínú ẹni tó lè súnmọ́ bèlè pé wọ́n gbọ́rọ̀ ẹnu rẹ̀ lẹ́tà gbogbo bí o se gbiyanju tí wọ́n bá ba á tí wọ́n bá mú lò wọ́n kú oríire pẹ̀lú ntọ́lọ́wọ́n bá ti kádàrà mọ́ wọn tí wọ́n bá sì kà tí wọ́n ò mú ọ̀ràn ti kú ọ̀lọ́dún tiẹ̀ wa ibi ni ti dọ́dọ̀ wọn ẹ̀ńtọ́ hàn náà ń kú gba gbogbo ọ̀nà yìí kéèyàn gbangba titi ho ọ yàtọ̀ sí mẹ́ni àjọ níbi sọ̀rọ̀ sálàm kéèyàn sì tún dáalé ó tún yàtọ̀ sí mẹ́ni àjọ sọ̀rọ̀ sálàm kọ́ sì sọ pé nínú tọ́lọ́n bá fi láìkè yẹn jù àti tí yẹn fi déédéé jù ò ní kéèyàn ò lè sọ tòótọ́ indasùn ni jair lọ́dọ̀ olórí tó bá jálábòsì lágbèkalẹ̀ tó dáa nígbàláwo jẹ̀máà ìlọ́fà tó fi jẹ́ pé iṣẹ́ àwọn àfa ó dúṣẹ́ pẹ́sẹ́ǹtì ìlú lọ wàláhì lẹ́dí láìlá ìlàhùwà iṣẹ́ àwọn àfa ojú kí ni o ó dúṣẹ́ pẹ́sẹ́ǹtì ìlú lọ wọ́n èyí sí ìṣẹ́gbẹ́ rẹ̀ gan kọ́dà kò jẹ́ mùsùlùmí tí òun àfin tó lè yọ náà ń bẹ̀ ní kọjá àfa iṣẹ́ àwọn àfà ojúṣẹ́ ta ní lọ ojúṣẹ́ pẹ́sẹ̀ntì ìlú lọ ìyẹn lọ fà á tó fi jẹ́ pé gbogbo bí tí àwọn tó bá fẹ́ mú àwa mùsùlùmí bá ti fẹ́ mú wa wọ́n máa dájà lẹ̀ láàrin àwọn aráàlú àtàwọn àfà ni síjọba torí gbogbo ìjọba tí bá ti máa gbọ́rọ̀ sáwọn àfà lẹ́nu kò ní ṣubú yóò sì láṣeyọrí gbogbo ìjọba tí ìbá ti gbọ́dọ̀ sáfà lẹ́nu ọlọ́run ní ń ta lẹ́nu àtànábì kí ní ń falẹ̀ sẹ́hun musiba ní ń falẹ̀ sẹ́hun bó bá ṣe wá le tó ọ gbọ́dọ̀ mọ́ sóòótọ́ ṣùgbọ́n wàhálà ta nínú ìsìn ni wípé in tó fẹ́ jáde lẹ́nu wa nínú òótọ́ torí kí fẹ́ fi sọ bí a ti ní wà bẹ́ẹ̀ sì ni alọ́sọ̀tàlá máa ń dín agbára ọ̀rọ̀ kù látọ̀dọ̀ ẹni tí ó sọ báníyàn bá ti dàrú torí ọ̀rọ̀ alọ́sọ̀tàlá fi agbára anú ẹ̀ tó bá ti jáde pẹ̀lú òdodo àtọkàn mímọ́ kọ́dà mélòó mélòó nú ẹni tó tí ò ní gbà tí ó máa dàrú padà ń kọ́rọ̀ tó bá jẹ́ pé ẹ̀ ń tó sọ́fún sọ́fún pẹ̀lá nìyẹn tó dáa mélòó mélòó nínú ẹni tí ó sì sọ́bà pẹ̀lá nìyẹn tó dáa tí wọ́n fìyà jẹ tàbí kí wọ́n pa tó jẹ́ pé láti ìgbà náà lólórí òtí ní nísìmí mọ́ anabi sallallahu alayhi wa sallam iwa ń bá ní sọ̀rọ̀ nínú hadithi abi sa'id al-khudri ó ń ṣe ọlọ́run nínú imam muslim lọ́gbà wa a ò ti rú kọ́bùlà àǹtúsbìhù kó tó di pé lè ọmọ tálfàjárì ọyọ ni ẹ ti ṣe kí ni o ni ẹ ti yẹn wítìrí o inú rìwáyà mi hadithi náà ó ti jẹ́ hadithu àbí sa'id al-khudri lẹ́ẹ̀kan sí wọ́n sọ pé man anil witiri ẹni ọba gbàgbé sùn lọ tí ó yan wítìrì ao na síyàwó àbótí ẹ̀ gbàgbé ẹ̀tàn pátápátá fáliyù sọ́lì ìdá àṣùbáhà ao zakaro kọ́yà máa mú wítìrì rẹ̀ wà ń gbọ́ ọba jí tàbí ó ìgbọ̀ ọba rántí naam nínú àdífù àbìsàídì lòkúdúrí lẹ́ẹ̀kan sí tí ìmáàmù hakim gbọ́wà nínú mustadrak ó ń ṣe ọlọ́run ní ẹ̀yàn wítìrí o famanlam yudrikil wítìr eh, famanlam yudrikil ẹn tí ó bá yan wítìrí yìí tiẹ̀ tálùfàjárì báyẹ làmọ́lọ́ bọ́bá tó pọ̀hùn yan wítìrí fàlá wítìrọ̀ làwù kọ̀ yan wítìrí o ìmáàmù hakim gbà Imam Bayhaqi náà gbà wá ó di mélòó ó di mẹ́ta nínú hadith abdullahi ibn abbas tọ́lọ́mọ sáádù ibnu hisham ibnu amir radiyallahu ta'ala anhu èèyàn dáadáa ó ní sáádù yẹn ṣùgbọ́n kọ́ bá nàbí òkè sí sọ̀hábà kò sí náà sọ̀hábà sáádù dáa pọ̀ ó sì nífẹ̀ẹ́ sí òun madina pẹ̀lú ìmánì tí ń hó bí omi bí omi òkun bó ṣe ń wọ Mẹ̀dínà gbogbo àwọn tí ń bá sọ̀rọ̀ lọ́hùn níjọ́ náà lọ́hùn ní sọ wípé ìsìláàmù tí mo gbà yìí mo gbà lágbàtàn ní ìwẹ̀yìn pẹ̀lú ògbò ọlọ́run láti ìsìn lọ gbogbo dúkìá mi pátá ni ngọ́tà tí ń lọ rèé fi radà n ó sì jàjàjàjà tí màá jẹun róòmù lógun yìí máa wọn pa mí àbí kí n pa tán n à wálé mọ́. kọ́dà látìgbà mo ti ń ba sọ̀rọ̀ yìí mo ti sọ fún mi pé wò n ò rí tóbi rò mọ́ o bówúwà òjòkò kárí bówúwà máa lọ lẹ́yìn máa lọ lẹ́yìn gan ló pín ọjù tọ́lọ́run ló kù tí fẹ́ máa fi gbèsè ayé mi sí. ìkan sọ̀rọ̀ kan láìpẹ́ táàmfẹ́ ti gbọ́ ó ní ṣe òbí lálá kọ́dá ara sístẹ́mù tuntun tó bóde ní ìsinú àwọn èèyàn tó ti ń padà láti máa kó tẹ̀sùn bá oríṣiríṣi kọ́lọ̀ sọ́rùn káàkì ní lánàá lánàá wọ́n yóò tan sí lọ́sàn gan ọ wá ní lára àwọn àkọọ́lẹ̀ àti èèmà rínú gbèsè ayé bàbá ń fẹ́nu ó ní ń gbò pọ̀dún àti bàbá ọjàdì láyé wọ́n á pa ìyàwó wọn kalẹ̀ ní à mẹ́ta náà kò ní ọfẹ́ ẹ̀yìn ìyàwó ṣóòbì lálà wọ́n ní ẹ̀yìn ọ̀sọ́ yìí dọkùnrin báyìí o ní ò tó súnmọ́ yín máa o ń ọ̀fẹ́ pàdé ọlọ́run ọba mi pẹ̀lú pẹ̀lú pẹ̀lára ẹ̀gbẹ́ wọ́n mà déwájú ọlọ́run tánàbí sàsám sí dákẹ́ sí igbá àyàyà wa Aisha ẹwùn tí ń dọ́gbọ́n ẹwùn tí ń dọ́gbọ́n tí ń dọ́gbọ́n pàṣì sí alọ́pọlọ wọ́n fẹ́ ha ànàbí kú òtàn lẹ́mìí wa nínú ẹni ẹsẹsẹsẹ ní ìsìn bẹ́ẹ̀ ń dákọ̀ ànàbí lẹ́gbẹ̀ẹ́ lómi yọ́ máa tó gbé ni ẹgbẹ́ ṣe Ibrahim ìjọba ẹsẹ̀ fún àánú jẹmọ́ àṣílẹ̀ náà bọ́pọ̀lọ́ mú ó ń lára àwọn èmàtà rínú gbèsè ayé bàbá àlejò ńlá kan wà wájọ tọ́jẹ́ ni ọlọ́ àwọn ẹni ọlọ́nà sì máa dẹni ọlọ́ mà bàbá bílẹ̀ làwọn ara búrẹ́dì fòpin ni yọ jẹ ní àárọ̀ ọjọ́ kejì wọ́n sá fi búrẹ́dì lé lọ́kàn nú àwọn eku bá gbé búrẹ́dì ó sá jẹ díẹ̀ mbẹ inú wa bí bàbá nígbà tí wọ́n jí bàbá ẹwà àwọn ẹni ọlọ́run lára àwọn ó kọ ọlọ́run ọba tọ́jẹ́ pé àwọn ẹni ọlọ́run ní bàbá wa dà kọ̀ọ̀kan bẹ̀ ní ọba bá pògbó eku ní ẹ sí sì ń bòde gbogbo wọn wá tó bá ṣe máa tó sáfú eku tó bòde lójọ́ náà wọ́n wá jẹ́ mọ́kàndínlọ́gbọ̀n bó sì wù ọkọ̀ òpórọ́ là o ńgbà tó òkú mọ iye bàbá wa ní mò ní bá sọ̀rọ̀ ìwọ máàmù wọn tó kún àsòdì inú ilé yìí eléwò lọ jẹ búrẹ́dì ni wọn mú bóde kí n tó bínú bí n bá sì bínú ọlọ́ba ń bínú ìmáàmù wọn wá ń sáré lọ sáré bọ̀ wọ́n sì tòlò tó ní wọ́n fẹ́ nú èyí tó mú búrẹ́dì ojú ẹsẹ̀ ló mú bóde bàbá wa ní ah! ẹ wojú ẹ̀ pa ìwọ lọ jẹ búrẹ́dì àwọn ẹni rẹ ó ní ẹsẹ̀ ń jẹ́jẹ́ ebi ni bébí bá wá ń pò ní nǹkan bí ìjẹnu lé ó ní ẹwà máa wè mọ̀ nú gbèsè ayé àwọn ẹni rí bàbá ní kò burú fẹ́ tó ṣe yìí mo sì sáàkì ẹlẹ́ni tí ó tún máa gbénu lé wá jáde nù àwọn 28 yòókù ẹ wo bí àwọn ẹni ọlọ́run láàánú bàbá ní ẹ̀yìn padà nù ẹ lọ máa sáyé tí lọ lórí rédíò jàmáà tá a bá wá ń gbọ́rú eléyìí tá à ń rẹ́rìn ẹ mọ̀ pé èdì oníkámọ̀mọ̀ tí ń pè ní àáfà gangan nú ẹ̀sìn wa kí sì ni tó ṣe wá ọlọ́run fún ọ̀nà sọ́sàmì lálùbáríkà débi pé gbogbo wa ti gbà pé tí wọ́n bá ti pé àáfà ńlágbájá ara àwọn tó jókòó lórí àga ànábìnú àpọ́nlé ìlàmọ̀ fún wọn bó o láàsì àmẹ́ tó jókòó lórí àga tó tọ́ naam bó láti kí ni o lọ́nà àbìkan bá dàn bí tá a bá fẹ́ wọkọ̀ débẹ̀ láti bí kò tó 100 naira ẹnìkan òun jẹ́ mọ̀ ádínú mọ́sálásí onípẹ̀rún ní máa ń sèkọ́ ọmọ ńgbò ṣe sàá nǹkan dago fún kiriyó ló sì fẹ́ láti lẹ̀ ọba di wípé ìyàwó rẹ̀ kiriyó yìí oní ń bọ̀ yóò jẹ lọ́sàn yóò jẹ ní àárọ̀ yóò jẹ lálẹ́ eléyìí bá ń kó gbọmọ lọ àìjẹmù àti sọ̀rọ̀ òṣèṣe mọ́ ó sì ń pè irun ó sì ń ṣe kàmánà mọ́sálásí nítorí pé àwọn èèyàn kan ń bẹ ń tí wọ́n gbà wípé ọ̀tọ̀ lẹ́sìn ọ̀tọ̀ ń gbàlà kò sí ń tẹ́lẹ̀ fi ṣe ká kú ònú ìsìlámù ṣùgbọ́n yóò máa lọ chọ́ọ̀tì tó bá ti ní ṣòro a níwọ̀n àbá àjọ níyàn àjọ níyàn àbá àjọ níyàn ọwá ń fa lọ fàbọ́ àsìrí ti á tú pé ìyàwó rẹ̀ lọ chọ́ọ̀tì nkankan afá kan bẹ̀ òǹdó ńláwà ní ládùúgbò òun wá jẹ́ náà ìbí ìmáàmù ẹ máa wọ̀rọ̀ ẹ̀sìn wá ó làfá àbá yarí ńjọ kan wípé ẹ̀yìn tọ́ba astafilẹ̀ tọ́ba ti wá dásìkò tí ò sí máàmù lé tó wá jẹ́ pé náà ìbí ó náà wà ní ìní òkèrùn lòun ọba wo yọba náà kan sí náà wọ́n sì kan náà wọn ò sì kan tí wọ́n máa wo rẹ̀ pé a ṣìkà mọ̀ bó ṣé mi kọ́ ni màá sínú mọ́sálásí mi wọ́n sá ti jọ tíban tíban lẹ́gbẹ̀ẹ́gbẹ̀ níjàmbá dé àfa àbá ní ẹ̀mí lẹ́rìí lórí tí màá ń sọ ìtọ́ba lè máa mú ìyàwó rẹ̀ máa lọ sọ́ọ̀sì ọ gbọ́dọ̀ jẹ́ tí wọ́n máa pèrú mọ́ mọ́sálásí òsì lè ṣìkà mọ́ àfa ní dàdà ní mọ́sálásí ní ṣé ìyàwó mi tí ń lọgbá tí ń lọ àwò kí n tiẹ̀ ń bẹ̀ ṣé ń wà mọ́sálásí mọ́ ni ó ní ìyàwó rẹ̀ tí ń lọ sọ́ọ̀sì ńṣẹ́ in tó fi mú tó fi lọ sọ́ọ̀sì tó fi kọ̀ fún tẹ́gbà ìsì sọ̀dí tí ó ń jọ náà fi wòran a jẹ́ pé ó lẹ́tọ̀ọ́ láti máa gbèrún tàbí kó o sì kọ̀ mọ́mọ́ para ti tìǹà ọ̀daràn ń gbà àjàdé ni o tó dójú ẹ̀ ó ní mama àti ẹ̀ náà ìyó ń kírímù kírímù sì ni ìyá àfúnláwà ní ìtàǹtẹ̀ nígbò náà náà lọ sọ́ọ̀sì mà ìjáwò kí lẹ́yìn gbogbo àmọ́ rẹ̀ lọ sọ́ọ̀sì mama náà náà ti lọ rí ó ní pabambari tí bá ti ẹ̀wà fi sọ́ọ̀sì lẹ́gan tí lọ mọ́ ebi ìyàwó ti ẹ ọwọ́ pé ìyá rẹ̀ jájáde kọ̀ ẹ́ ká máa kí lẹ́yìn ẹ̀ Ah, ah. ó kàrùkú sà mú ẹ̀rí látinú kìtàbù ráásì nù mọ́sálásí ilé ọlọ́run wàhálà wá dé tí wọ́n fẹ́ yọ ẹ̀sẹ̀ síra wọn ọ̀rọ̀ tá ń sọ ìbẹ́m̀bẹ̀ dì sí o ibi tá a wá ń lọ gangan tó gbé adébẹ̀ ni pé téèyàn bá ti wá ìgbàgbé téèyàn ọ̀bẹ kí wítìrì ṣáájú kí fájírù ò tó yọ sáà máa san padà àbáyé san padà <laughs> torí pé ìtọ́pọ̀lọpọ̀ ọmọ sọ ó ní tí mo fẹ́ sọ nípa sáàdù ibùnú isham ibùnú amir lọ́bá pàdé àwọn èèyàn kanú sàhábà ní ẹbá ní rẹ̀ sáàdù ìròrí tí ń bẹ lórí rẹ̀ jẹ̀máà téèyàn bá nífẹ̀ẹ́ sí kọ́ máa bẹ́lọ̀n kò ń gẹ torí gbogbo òfẹ́ tí àbá ní sọ̀rọ̀ sàtàlá tí ọba tọ̀ ọ̀nà tánà bí bá tọ̀ yóò máa jọ́tọ̀ ọlọ́run yóò tún máa wá pé ọlọ́run tí mò ń ṣe ìmọ̀gbà lọ́wọ́ mi torí bẹ́ẹ̀ ní ti lójú rí rẹ̀ naam ọba pàdé nǹkan náà sọ abá náà sàbẹ́ ní à ah, ìròrí tó ń gbé kí àwọn kan náà ti gbé kí láyé ànàbí wọ́n wálé oúnjẹ ọlọ́run tọ́wọ́nù àdé ìsádùn àbí wà kọ́ọ̀sì ànànáfàrọ̀nù àwọn kan náà ti sọ bá ń jọ kan rí tí aláwọ̀ ò ní jẹran mọ́ àwọn kan láwọ̀ ò ní súnmọ́ bí mọ́ àwọn kan láwọ̀ ò ní jẹ́kíní kan mọ́ wà sásùn má gbèrò rí kí bá mọ́ o àníbí sọ pé ká má sì bá mọ́ o ní tánàbí fi dá wọn lóòjọ́ náà tó fi dá lóòjọ́ tó lóòrè ọwọ́ à ń sọ fún Abdullahi Abbas wípé bóò ni ànàbí ṣe máa ń kírun lóru ní à ah! tọ́ba yẹ pé tiyàn ni jẹ́ ń júwe ilé ìyàwó Aisha fún ọ ẹn tó lè sọ pàtó tán pátápátá ó ní ìyàwó Aisha bẹ́ẹ̀ sì ni abúlábù náà bá sì náà wọ́n sọ̀dọ̀ ìyàwó Maimuna rí tọ́wá ọwá ṣe kí ni o ọwá sun ibẹ̀ sọ́wọ́ sunbẹ̀ láti lè bá a kọ́ irun ànábì ni àbí bàbá rẹ̀ àbáṣù lọ́rọ̀ ń sẹ́ kò ráyè ránàbí tí a kí mẹ́gíríbì tàn kò tó ráyè bí tí a kí ṣáìtàn lọ́bá bánàbí lọ́lé lọ́bẹ̀ èsùn bẹ́ alákúnlé rìwáyà ti pọ̀ tí ó gbẹ̀ẹ́sì ń jẹ́ tánsan tánsan tánsan tánsan kọ́dà ẹ̀kọ́ pọ̀ ń bẹ́ẹ̀ pọ̀ ń jọ náà lọ́hùn tẹ̀ pé yọ́ máa gbé wa kó mi ah, الله أكبر الله أكبر tuntun jẹ́ àdìsí àbí Sa'id al-Khudri ó ń sọ̀rọ̀ sọ̀sán pé manama anil witiri ẹ̀ ń bá gbàgbé sùn lọ tí ò fi yẹn witiri aw nasiyahu àbótí ẹ̀ gbàgbé witiri gangan ni falyusalli idha asbaha nígbà tó bá jí kọ́yà yẹn padà aw zakarahu àgbà tó bá ti kí ni o tó hadithi ó jẹ́ àmọ́ wípé èèyàn méjì lànàbí sallallahu alayhi wa sallam ńlọ ní alẹ́ san wítìrì wọn ṣe kíni o padà ẹni ó bá gbàgbé sùn lọ àti kíni o àti ẹni tí ó ẹni tó gbàgbé tàbí ẹni tó sùn lọ ojú kan nìyẹn àtúwárí ẹ̀rí mi tó ń ṣe ọlọ́run ní ẹnikẹ́ni tílẹ̀ bẹ́ẹ̀ mọ́ bá kò gbọ́dọ̀ máa yan wítìrì mọ́ o torí ẹni tí ọba ti ekí wítìrì rẹ̀ tílẹ̀ bẹ́ẹ̀ mọ́ tó bá padà kí wítìrì fàlàkìní o wítìrọ̀ làwù ó ń tọ̀ ní wítìrì kí n túmọ̀ ọ̀rọ̀ yìí náà ẹ̀rí tá a rí gbámú pẹ̀lú àwọn àhàdíf ni pé ẹni tí ó máa yan wítìrì padà ẹni ó bá sùn lọ tàbí ẹ̀sùn kí ni o ẹni tó gbàgbé àdíf ẹni tílẹ̀ báyìí má bá tí ó yan wítìrì tó bá tún padà pọ̀ yan wítìrì kò ní wítìrì òun lẹ́ni tó bá jẹ́ pé kò sùn lọ kò sí kí ni o kò sì gbàgbé lúdò ní ń ta lóru àbí ń wo bọ́ọ̀lù tí o gbọ́ fi yí wọ́ ọmọ lọ ní ọba lọba lọba gbọ́ tí ń ṣe kàmọ́ lójijì aa lọba kọrí sí kílókọ rẹ ọkọrí mọ́sálásí bẹ́ẹ̀ ni máa ń padà yẹn wítìrì ó ní wítìrì àbí ó ní wítìrì kò ní wítìrì ẹ wá jẹ́ àpàdà sínú àdìfù Sa'ad ibnu Hisham ibnu Amir tá n bá lọ ń gbọ́dọ̀ yàwá Aisha ó wá ń bèrè àwọn kankan ń bèrè àwọn kankan ó wá débi ọ̀rọ̀ wítìrì ó bí yàwá Aisha ní wítìrì bá sàn sí wítìrì yàwá Aisha wá ní à ọ̀nà tẹ́fù sam gbà máa ń ṣe wítìrì ni wípé ìmọ̀ àyàn wítìrì méje mẹ́sàn-án ìsànsàn yìí fún ọ wá ní ṣùgbọ́n o fa ìdá gọ̀lábàáwú náómún áò wájàún án kìyàmì lẹ́yìlì án sọ̀láti lẹ́yìlì tọ́bẹ̀ yẹ di wípé oorun bá gbé ànábì lọ sọ̀rọ̀sálàm látẹ̀yìn ìṣáì àbí ara rẹ̀ ọ̀yá tílẹ̀ bá wáyé mọ́ tọ́bẹ̀ kásùn bá tàn in ti ń padà máa wá ṣe nígbà ọ̀bá dìyà lẹ́ta òní wípé sọ́lá fíntẹ́ì aṣọ́rọ̀tà rọ́kìá yóò wà á yan náfìlà rákà méjìlá jẹ́mọ́ ọ̀pọ̀lọpọ̀ wa ibi tí mo fẹ́ ká dúró díẹ̀ nu tí wọ́n bá bí wá pé ẹni tí ọba tó bá gbàgbé ẹni tí ọba kí ẹni tí ọba kí wítìr naam tí wọ́n bá bí wá pé ẹni tí ọba kí wítìr kí ni wọ́n padà sí bá mọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn sọ pé yọ yàn náà fi làrákà méjìlá ṣé rákà méjìlá ẹni ọ̀yàn ni tó bá jẹ́ pé oorun gbé lọ tàbí ara rẹ̀ ọ̀yá ṣé ìrun òru ìlànà bí ń dá padà ń àbí ń tọ́sọ́ ń bi wítìrì àbí ń tọ́sọ́ ń bi alákọ̀ọ́kọ́ lẹ́ẹ̀kan ni wípé bí wítìrì ṣe nílẹ̀ yóò ṣe dá padà ṣe ń túbẹ̀ ń sọ naam ẹni ó bá gbàgbé sùn lọ tí ò fi kí wítìrì tàbọ̀ gbàgbé kọ́yà kí wítìrì rẹ̀ ń gbọ́ ọ̀bá rántí ẹ̀ gbólóhùn kó kírìsì rẹ̀ ń gbọ́ ọ̀bá rántí ẹ̀ yìí Ebo mìíràn torí ẹyọ kan mẹ́ta mélòó márùn méje ṣé ni ó kí padà ní àbí méjìlá ni ó fi kí. àyẹ̀fẹ́ àbí.